ó ti bá mi reveal àṣírí ẹ̀ àwọn ọdẹ ìlú mi ti mú wọ́n ti bá mi kó gbogbo wọn wọ́n ti kó gbogbo wọn ti ní kí n máa bọ̀ ní station wọ́n ti kó wọn sí station báyìí ẹ mo ti lọ bẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn tájọ ń ṣiṣẹ́ náà wà nù mọ́tò tó ń bá mi ṣiṣẹ́ bá a ṣe ń ṣiṣẹ́ tá à ń páàkì ọjà tá à ń kọjá lọ fún gbogbo wọn ti wà nù mọ́tò so we are going there guys this is Ìdó mo sọ fún yín pé Ìdó ni bí wọ́n ń pe bí Èkìtì ni wọ́n ń pe bí Nàìjíríà ni wọ́n ń pe bí báyìí nàìjíríà ni wọ́n ń pe bíbà ó ní mò ń ṣe birthday lẹ́ni wọ́n fẹ́ wá lo trick bóyá wọ́n fẹ́ wá kidnap mi bóyá wọ́n fẹ́ wá ṣe jàǹbá fún mi náà I don't know Bísí Ọbálọ́wọ̀ lórúkọ ẹ̀ Bísí Ọbálọ́wọ̀ ó mú àwọn èèyàn kan dání ó bá àwọn méjì kan dání bóyá dọ̀kásì lóbìnrin tó wà láàrin wọn wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ àti fẹ́ẹ̀ dé station àti wà lọ́nà station we are going there right away we are going there right away àti mú wọn o àti mú wọn o bó ṣe máa ń ṣe tó máa ń wá halẹ̀ tó máa ń wá kidnap àwọn èèyàn tó máa ń wá arrest àwọn èèyàn tó máa ń wá fọlọ́pàá dúpọ̀ rún èèyàn wọ́n rò pé àwọn ọmọ ìlú mi ṣe é rà bó ṣe ń wọ adó ni mo ti mọ̀ bó ṣe ń wọ bó ṣe dé ìyìn tán dé gbogbo ẹ̀ ni mo ti ń update làwọn update ti sọ sọ fún yín pé tẹ́ bá ti ń bọ̀ pé tẹ́ bá ti lè wọ Èkìtì gbàsí báyìí wọ́n máa sọ fún mi pé ẹ ti dé mo sọ fún yín pé tẹ́ bá ti lè wọ Èkìtì mi dé nìyẹn wọ́n máa sọ pé ẹ ti dé àìmọ̀ máa ìwé orí bẹ́ẹ̀dì mo wà tán sọ fún mi pé wọ́n ti dé wọ́n dẹ̀ ti kó wọn wọ́n kó wọn lọ station wọ́n ní wọ́n ní kí n máa bọ̀ so i'm on my way to station now guys please please and please ẹ̀yin tí ẹ̀yin ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi gbogbo yín lẹ mọ̀ tí mo ṣe ẹ mọ̀ bí mo ṣe ń ṣe ọjà mi ẹ mọ̀ bí mo ṣe ń ṣe business mi gbogbo yín lẹ mọ̀ ọmọkùnrin tó gba ọjà lórí mi tó lù mí ní jìbìtì tó gbá mi tó gba ẹran tó kó ẹran jọ tó kó gbogbo ẹ̀ jọ tó ná owó ẹ̀ tí ò fi jíṣẹ́ dẹ́rù bàjẹ́ tí mo rá gbèsè san tó tún tó wá sẹ́ẹ̀tì àwọn èèyàn sí mi òun ló mú dọ́kàsì wá sí ìlú mi lẹ́nìí thank you guys i love your support mi ò bẹ́ anybody níjà mo sọ mo mo wá sórí live chat mo ní i don i want to face my business ṣùgbọ́n àwọn people yìí wọ́n ní wọ́n ní jẹ́ kí n sinmi wọ́n victimize mi lórí social media they are victimizing me on social media they don't want me to face my business they want to break me down in enemies. They want to bring me down enemies. I'm on my way to station right away. They are there now. They are right there. They are there now. They are there. They are there. I'm going to the station straight. Station ni mo ń lọ yìí. Eh, mo station. Multi day station báyìí. Multi day station. One more mo rajà pé mi ò fún mi deliver. Mo pọ́jà fún Bísí Bísí òkò jíṣẹ́. Bísí páàkì ẹ̀ sínú ó jẹ pọ̀nmọ́ ó jẹ ẹran. ẹ kalẹ sà ẹsà tó yìí lọgọgàn ló ń sọ̀rọ̀ ẹ ra sà. orí mo wo jí bẹ́ẹ̀ ẹjọ́ ọjọ́. <laughs> ẹ ṣe àwọn kan tó tó lù mí ní jìbìtì lórí social media náà lọ́lọ́run bá mi mú wọn bíbá ẹ so wọ́n náà ń pè mí ẹ ṣe gan god bless you sà. Ah, mo mọ ibi tí màá pààkì sí ẹ ṣe sà thank you ọlọ́run ló ṣeun sà Yes, sà ẹ ṣe. mo ti dé station ẹ̀yẹ èèyàn ẹ jọ̀ọ́ mo lè má fẹ́ gbé kámẹ́rà sójú àwọn òjíṣẹ́ agbófinró ìjọba o lè má gbé kámẹ́rà sójú wọn ṣó máa ti yé yín ṣó ti yé yín láàyè èèyàn mi dẹ ẹ kàn gbá ẹ kàn máa gbọ́ conversation ẹ máa gbọ́ ọ̀rọ̀ táwọn èèyàn sọ ọwọ́ èèyàn mi ní fóònù mi á wà ẹ máa gbọ́. ta ló fẹ́ di fóònù mú dání nínú yín ilẹ̀ ni kò jẹ́ kó máa wù o ti gẹ́ẹ̀tì mi báyìí ọwọ́ bojú ẹ̀ kò gbúdọ̀ gbé náà sójú kan that's my husband sir that's my husband sir wo bàbá on, kẹ́ ẹ ti ah. bẹ̀yẹn. ìyàwó náà kàn tí ó pàtẹ́wọ́. ẹ kalẹ sa o. ẹ kalẹ ẹ kalẹ sa ẹ kalẹ sa. ah sir. ẹ kalẹ sa ẹ kalẹ sa. ẹ kalẹ sir fẹ́ wọ́n fẹ́ lù mí kò sí tó pè mí wà nílé ọba ah, bá mi adá fún tó pè mí wà nílé. ṣé ò ní ò ní lórí fóònù nọ́mbà nọ́mbà nọ́mbà kan pè é. ẹ̀yin mọ́ ní kókò yín náà kò sí mọ́ mi. ẹ apáyọ yẹn wá. ó yẹ àjọ yín tó pè é. ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn Oh, orí láì wo náà pè é sí. orí láì is tó pè mí sí. bá mi bá mi kẹ́kọ̀ọ́ fòun ní wá ní. kóòtù tẹgbà tí wọ́n kóòtù kóòtù tẹgbà ni dáàdi ń béèrè lọ́wọ́ yín o. fóònù tí mo tọ́ fi pè mí wọlé ìjẹ́ ní pè mí sẹ́. ìjẹ́ ta ló ń jẹ́jẹ́. nǹkan tí nǹkan tí Charlie sọ fún mi ni pé mm ó ní èèyàn kan pè yín pé àwọn ní gíftì fún yín fún birthday nọ́mbà yẹn dà. dírẹ́fà tí mo máa ń gbé gẹran sí Mr. Bisida. no oga. Okay. Ah, me i don't worry me i get it. Mr. Bisida eh. mo gbọ́ voice Mr. Bisi o. ta ló ń jẹ́ Mr. Bisi. that guy was my shipper olú máa ń bá mi send ẹrù outside the country. rárá rárá don't worry i know i know what is happening. Yes, sir. Did any of you call Yes, we, we, we wanted to use soft soft target. Uh, eh, hello, eh, I know. Uh, fortunately, the woman walked to the station by herself. I think the DPO is here. You talk with uh, talk with him, sir. Okay, I also want to speak. But I hear Mr. Business voice. Hey, my friend Jack himself. <laughs> All right. Yeah. All It's going to be a short video. Ẹyin, it's going to be a short video. Ẹ má dá Tókunbọ̀ lóhùn. Tóyìn wà òkè ẹ má dá lóhùn. Tókunbọ̀ parọ́ kú. Ẹ ló Tóyìn. Ẹ ló bá mi. Tóyìn báwo ni ṣe wà òkè? Mo wà òkè mà, mo wà òkè àlàáfíà mo wà mà. Tókunbọ̀ ní owó station o, wọ́n ti tì mọ́lé o, station ló wà o, pé wọ́n ní wọ́n máa gbé ẹ.

ẹ bá mi ṣíà fídíò yìí ẹ sọ pé sọ́ọ̀ṣì bẹ́ẹ̀ nírọ́ ló ń pa ó parọ́ kú Tókunbọ̀ ó parọ́ kú olòṣì ẹ̀yìn ìyẹn ṣíà ẹ̀ Tókunbọ̀ onírọ́ olè olè olòṣì olè Tókunbọ̀ olè nìyẹn onírọ́ nìyẹn ẹ bá mi ṣíà ẹ̀ ó dára ẹ mọ̀ pòrò làwà mo sáré yọ bọ́ta ni ó dàárọ̀ mo sá jáde inú yàrá ni tí mo sáré wá ṣíṣú ẹ lọ ṣíà ṣáàtì olè ní olè ní Tókunbọ̀ onírọ́ ayé olè.